Kọ́ríńtì kejì orí kẹta. àwa a tún bẹ̀rẹ̀ láti máa yin ara wa bí? tàbí àwa à ń fẹ́ ìwé ìyìn sọ́dọ̀ yín tàbí láti ọ̀dọ̀ yín bí àwọn ẹlòmíràn? ẹ̀yin ni ìwé wa tí a ti kọ sí wa ní ọkàn tí gbogbo ènìyàn ti mọ̀ tí wọ́n sì ti kà bí a ti fi yín hàn pé ìwé Kristi ni yín tí a ń ṣe ìránṣẹ́ fún kì í ṣe èyí tí a fi tádà wá kọ bí kò ṣe ẹ̀mí Ọlọ́run alààyè kì í ṣe nínú tábìlì òkúta bí kò ṣe nínú tábìlì ọkàn ẹran irú ìgbẹ́kẹ̀lé yìí ni àwa sì ní nípa Kristi sọ́dọ̀ Ọlọ́run kì í ṣe pé àwa tó fún ara wa láti ṣírò ohunkóhun bí ẹni pé láti ọ̀dọ̀ àwa tìkára wa ṣùgbọ́n láti ọ̀dọ̀ Ọlọ́run ni tító wà ẹni tí ó mú wa tó bí ìránṣẹ́ májẹ̀mú titun kì í ṣe ti ìwé bí kò ṣe ti ẹ̀mí nítorí ìwé a máa pani ṣùgbọ́n ẹ̀mí a máa sọ ni di ààyè ṣùgbọ́n bí iṣẹ́ ìránṣẹ́ ti ikú tí a ti kọ tí a sì ti gbẹ́ sí ara òkúta bá jẹ́ ológo tó bẹ́ẹ̀ tí àwọn ọmọ Ísírẹ́lì kò lè tẹjú mọ́ àti wo ojú Mósè nítorí ògo ojú rẹ̀ ògo ń kọjá lọ yóò wá ti rí tí iṣẹ́ ìránṣẹ́ ti ẹ̀mí kì yóò kúkú jẹ́ ògo jù nítorí pé bí iṣẹ́ ìránṣẹ́ ìdálẹ́bi bá jẹ́ ológo mélòó mélòó ni iṣẹ́ ìránṣẹ́ òdodo yóò ré kọjá ní ògo nítorí èyí tí a tilẹ̀ ṣe lógo kò ní ògo mọ́ nítorí èyí nípasẹ̀ ògo tí ó tayọ nítorí pé bí èyí tí ń kọjá lọ bá ní ògo mélòó mélòó ni èyí tí ó dúró ní ògo ǹjẹ́ nítorí bí a ti ní irú ìrètí bí èyí àwa ń fi ìgboyà púpọ̀ sọ̀rọ̀ kì í sì í ṣe bíi Mósè ẹni tí ó fi ìbòjú bo ojú rẹ̀ kí àwọn ọmọ Ísírẹ́lì má bàa lè tẹjú mọ́ wo òpin èyí tí ń kọjá lọ ṣùgbọ́n ojú inú wọn fọ́ nítorí pé títí fi di òní olónìí ni kíka májẹ̀mú láíláí ìbòjú náà wà láìka sókè ìbòjú tí a ti mú kúrò nínú Kristi ṣùgbọ́n títí di òní olónìí nígbàkúgbà tí a bá ń ka Mósè ìbòjú náà ń bẹ ní ọkàn wọn ṣùgbọ́n nígbà tí òun ó bá yí padà sí Olúwa a ó mú ìbòjú náà kúrò ǹjẹ́ olúwa ni ẹ̀mí náà níbi tí ẹ̀mí olúwa bá sì wà níbẹ̀ ni òmìnira gbé wà ṣùgbọ́n gbogbo wa ń wo ògo olúwa láìsí ìbòjú bí ẹni pé nínú àwò jíji a sì ń pa wádà sí àwòrán kan náà láti ògo dé ògo àní bíi láti ọ̀dọ̀ olúwa tí ṣe ẹ̀mí. E